èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babatope Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Praise the Lord. Praise the living Jesus. Now, first thing, first thing, listen. There are three major choices that you have to take, you have to make on heads. Three major choices. The first choice is this. The first choice is the choice of what to feed on. What you feed on determines how you whether you will deflate or inflate. What you feed on determines the way you reason. What you feed on determines how you see things. The second decision is decision of who comes into your life. When uh, I, uh, when uh, uh, uh, Eve came to uh, came to uh, Adam, Adam said, "Eléyìí, this is the bone of my bone and the flesh of my flesh." God did not forcefully put Eve on Adam. Adam decided that this one should come into my life. And the third choice is what you call those things that comes around you. Those things that comes around you you can call it good or you call it bad even if it is a bad situation you have the responsibility to change it by the words of your utterances number two by the uh, wealth of word of god that is inside you now listen what creates itself or what devil create around you if he's using that to motivate you or to show you that look at what lagbaja has done you you will keep crying you will keep thinking i mean uh, uh, you will not think normal but look at jesus ó sọ fún jésù ó ní jésù ó ní wo òkè níwèé luke chapter four ó ní wo gbogbo ayé ó ní wo gbogbo nǹkan it was not god that created i mean it was not jesus that created it was uh, uh, it was devil that did it he was showing him so that a lè fi a lè fi Ale ale ale, lè a lè jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ronú a lè jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní a lè jẹ́ kó tẹríba a lè kó wo Jésù Kristi bí àmì kó wo èṣù bí pé ah bàbá yìí máa gbìyànjú adún tó ti ṣe lélẹ̀ and he wants to buy but Jesus said he said thou shalt not bow for any other God aside your God now you have the choice to appreciate God this morning you have the choice mi ò fẹ́ mọ́ tẹ́ ńlá kọjá ẹ choice láti sọ pé rárá mi ò wò mo gbúdọ̀ gbé ọlọ́run ga mo gbúdọ̀ yìn it is a choice you can think that ah no no no ọlọ́run ò tí ì ṣe kankan ní ayé mi ọlọ́run ẹ máa wọn kan tó ṣe no no no no ẹ wo lágbájá mo ti máa ń sọ fún wa lórí ètò yìí pé tẹ bá bẹ̀ sí ń wo ayé lágbájá láti wo ayé yín ẹ wò dáadáa look at it very well look at it it can never be equal sir you have to balance it balance the world by what is inside you by the word of God that is inside you by what God has made you pass through I want you to appreciate God this morning for his loving kindness gbogbo ọlá gbogbo ògo àtàwọn tá à ń ṣe wedding anniversary sir mo fẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wedding ló ti túká ní age one ní age two ọlọ́run tó bá ràn wá lọ́wọ́ láti gbà ní seven years eight years sir kì í ṣe máìmáì it is God that has strengthened us there are some people that want to see this day this is the second day àjọké happy new month lánàá àwọn kò wò rí ọjọ́ òní mo fẹ́ ká gbẹgbẹ ọlọ́run tí ń gbé ní ga ọlọ́run tó rẹ ní sílẹ̀ ó ní ọlọ́run tó ń gbéyàn ga ọlọ́run tó rẹ yàn sílẹ̀ ẹni tó rẹ̀ sílẹ̀ kí ló ṣe kò sí tó ṣe oní Jacob ni mo fẹ́ràn Ísọ̀ ni èmi kórìíra kí ni Ísọ̀ ṣe kò sí ohun tó ṣe ọlọ́run tó fa Abrahamu jáde ó mú abrahamu jáde kúrò láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó ní ẹlòmíín tó wà níbi tí abrahamu wà tí ọlọ́run ò mú kó sí ó tó ṣe selection by mercy for you to be alive today i want you to appreciate it you have been selected you have been anointed you have been chosen to see this blessed day because of what he wants to do with your life. I want you to appreciate him this morning. Psalm 100 as we said yesterday. Ó ní ẹ̀hó yòówá yọ̀ sí Olúwa, ó ní ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ wá ti ẹ̀yìn tí orí sí iwájú rẹ̀ kí ẹ̀yin tí ó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa tirẹ̀ ní àwa àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ i want you to appreciate him this morning bí ọlọ́run ẹ ṣé o ẹ ṣe fún àánú yín you have the cho you have the choice to appreciate him you have the choice to lift him up above all situations you have the choice to lift him above every problem I want you to give him all the glory this morning that thank you thank you before I declare the prophetic word for today I want you to appreciate him that Father I worship you I worship you ẹ ṣé o Jésù àmú ìyìn oh my God ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ lórí ilé lórí ẹbí lórí ara ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ I tell people. I said ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹlòmíràn ni àtọ́ ní òtí marry it is only when you are marriageable it is when you are marriageable that you think about marriage ọmọ mi ló fún mi wàhálà ṣèbí torí pé ẹ lọ́mọ ni ọkọ mi tiẹ̀ ń dà mí láàmú ṣèbí torí pé ẹ lọ́kọ ni àyẹsẹ̀ yìí máa ń ṣe bákan bákan ṣe wọ ẹsẹ̀ yìí ló ń dùn mí ṣe nítorí ẹ lẹ́sẹ̀ ni people who don't have legs at all don't think about leg pain people who don't have hand they don't think about hand pain people who don't have nice body they don't think about what to put on people who don't even have clothes they don't have, they don't have choice ẹlú mẹ́ni aṣọ méjì mẹ́ta ni mo ní ṣèbórí ọ̀fẹ́ lọ́fi ní méjì mẹ́ta ẹni tí ò ní kankan kọ́ kò ní choice bá ti fọ̀ kan ó ti mọ̀ pé kan wà lórí ó bá ti wọ̀ kan yìí kan wà lórí ẹjẹ́ àdúgbò lọ́wọ́ Ọlọ́run sà most of the things that we cry about they are things that what God has done to work for us bí àbá bí a ò bá ní nǹkan bá lóye fẹ́ fún wa ní ìṣòro ṣùgbọ́n ó tún sọ fún wa pé kò sí tá a ní ní ayé ìsà tí ò mú tí ò bá ṣòro dé the only place the only resting place is heaven it is until we rest in peace when we get to heaven That's when we'll be free from problems. So while you are on earth, I want you to give him all the glory. Ọlọ́run tó jọ ọlọ́run lọ, ó tààlà bá fi ọwé. Ọlọ́run tó jọ ọlọ́run lọ, tààlà bá fi ọwé. Tààlà bá fi ọwé. Ta ló lè bá ọ̀dọ́ gbà? Alaba bá fi ọ́ wé ta ló lè bá ọ̀dọ́ gbà ọlọ́run tó dọ̀lọ́run lọ́ta. Give him all the glory, give him appreciating this one. Thank him for his good, his mercy endureth forever. In Jesus' name we are praying. In Jesus' name we are praying. This is the prophetic declaration of today from the book of Isaiah chapter forty, verse twenty-eight. Isaiah chapter forty verse twenty-eight ó ní ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú kò sí àwárí òye rẹ̀ verse twenty-nine ó ní ó fi agbára fún àwọn aláàárẹ̀ ó sì fi agbára kún àwọn tí kò ní ipá mi ò mọ̀ bóyá ẹ ti ń ṣàárẹ̀ ọkàn I don't know what is happening around you that is deflating your hope. I usually say this, when your hope is lost, everything is gone. The only thing that devil is striving for is that you lose your hope. Because it is at the point of hope that God want to start working. It is your hope that connects to your faith, that faith, your faith connects to God. So when your hope is gone, virtually everything is gone. So the only thing that devil is targeting in your life is your hope it is an hopeless person that commits suicide anyone that is not hopeless will still wake up and go and go and go and look for ways to turn things around ó ní ó fi agbára fún àwọn aláàárẹ̀ ó sì fi agbára kún fún àwọn tí kò ní ipá thirty ó ní àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n mo pàṣẹ sínú ayé yín mo ní okun tẹ́ ẹ nílò láti lè sáré lé tí Ọlọ́run fi sí iwájú yín láti sá eré lé listen you need strength Ah, you need strength, either in business, either in marriage, you need strength. And I have seen that there are enormity of things to achieve in our days that we need strength, but the strength of the physical strength is failing us. The physical strength is failing us. Physical mental arrangement is failing us. Physical strategies is failing us. Ó ní yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá you know that what that means ìyẹn túmọ̀ sí pé ọ̀dọ́mọdé ń sá eré yẹn kò bá ẹni tó ní okun that is expected to have strength that ọ̀dọ́mọdé could be somebody that you expect ah no no no ó yẹ kí lágbájá lè ṣe náà ó yẹ kó lè ṣe that you so much expect because of either his condition or his position ó ní òun náà okun máa fèlè ẹ̀ most times we people dis uh, people people uh, disappoint us we don't know that it is because they have failed in hope i mean sorry they have failed in their strength their strength is failed but thirty one ní oníṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò tún agbára wọn ṣe mo pàṣẹ sínú ayé yín sà gbogbo tí ọlọ́run ti gbé sí ọkàn yín gẹ́gẹ́ bí ìran tó ní agbára okun àti agbára láti lè sá eré tètè láti bá tí a ó dẹ̀ rí mú ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wa mo pàṣẹ mo ní kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ lọ́sà the strength that you need to pursue what God has put before you the strength that you need to pursue that record label the strength that you need to pursue that excellent marriage deep oh malabakosia listen sir there are some marriages that they are model marriage intolerant fẹ́ fi wọ́n ṣe ni model marriage but they start having issues in the marriage. Sarah Vinicius àwọn ti Sarah Vinicius gbogbo tí ọlọ́run ti bá ẹnìyẹn sọ ní single awada ìgbésẹ̀ ṣé kí ni dem are possible sha is this single gonna be possible no sir when devil is threatening your marriage that means God is interested in anything that devil is threatening it means that God is interested in it whatever will not bring fruit whatever will not bring glory to God devil does not have interest over even if it is your health that means devil is interested in it whatever is giving you problem gangan you know eh, eh, iṣẹ́ ìṣúná eléyìí torí pé ọlọ́run ni ọlọ́run ni, fi ṣe ni ọlọ́run ṣe kí ni ó ní fi ṣe ni so you should be happy about the fact that there is a part a, eh, an aspect in your life that you are waiting on God for we trust him that he will come we know he will come ìwé psalm one hundred tí mo sọ fún yín yẹn sà taka we know he will come a mọ̀ pé ọlọ́run máa dé ṣùgbọ́n a máa ní sùúrù ni mo pàṣẹ gbogbo tí èṣù ń lò láti mú kí ìwà láàyè ọlọ́run láti mú kí iṣẹ́ ọlọ́run kó falẹ̀ nú ayé wa lónìí ọlọ́run kakuru agbára ọlọ́run kakuru sa. ó ní ó ní ẹni tó bá dóde olúwa a ti dóde láti january títí di ìsìn the word of prophecies that you have heard the word of encouragement the word of comfort that you have heard and this is on the second i decree the mighty name of jesus gbogbo tí ọlọ́run ní ní ète fún wa àmọ́ pé bàbá tó dání bàbá tó ní àwọn ọmọ rẹ̀ lọ́kàn ni gbogbo tí ọlọ́run ní létè fún wa sà láti èní lọ mú ní àwọn ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní accomplish yẹ ó ní yóò tún agbára wọn ṣe yóò tún listen do you know I, I don't know if you have passed through a situation and you been in a situation in your life that ẹ ti ro nǹkan ro nǹkan ro nǹkan ro nǹkan somebody just said a word of comfort to us and the matter was settled and you just regain strength again That person that came into your life, it was God that brought him to your life to speak the right word because he knows that that is what you need to receive strength. When the strength of a man is failing, his vision is fading. When the strength of a man is failing, his vision is fading his dreams is feeding. When the strength of your man is feeding, his vision will be lagging behind. And once the vision of your man is lagging behind, humanity that the vision is meant to favour, that is meant to, to, to lift, will be in sufferness. Mi ò mọ̀ ó lè má jẹ́ torí tiyín àǹtí ṣùgbọ́n torí àwọn tí Ọlọ́run rán yín sí láti tú ayé wọn ṣe. Okun tẹ́ ẹ nílò láti sá eré bá ìran yẹn kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. It may be your children that you having issues with. It may be your job devil knows that tówó bá ti fi lè di ọwọ́ yín sà ara nǹkan méjìlá i'm gonna say it in this i'm, I'm gonna treat it in this program one of these days nǹkan méjìlá kan wà tí èṣù máa ń dojúkọ nú ayé ènìyàn ara ẹ̀ ò ní owó ènìyàn pé ọ̀bọ ọ̀bọ yìí ní ọgbọ́n o ó ní ìmọ̀ ó ní ìran tó pọ̀ o ṣùgbọ́n ẹ de owó ẹ̀ mi ò pàṣẹ bàbá rí ẹnikẹ́ni tí wọ́n de owó ẹ̀ tán de ọrọ̀ ẹ̀ nínú ìrìn àjò ẹ̀mí láàrin ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ẹ̀ ń wò mi sà tàbí tẹ̀ ṣì máa gbọ́ mi mo pàṣẹ ọlọ́run kó tú yín sílẹ̀ ọ̀rọ̀ yín ọlọ́run kò tú sílẹ̀ poverty is spiritual being wealthy is spiritual he said he has given you power to make wealth power power power means ability the ability may just be insight the ability may just be a, a system that God will release to you that take this system and go and work with it he has given you power mo pàṣẹ sà mo ní okun tẹ́ ẹ nílò láti fẹ̀ láti jìn láti sanra láti gbáyùn bí ọlọ́run ṣe dá yín ẹ gbà láàárọ̀ yìí mo ní ní orúkọ jésù kristi ẹ gbà láàárọ̀ yìí ó ní wọ́n yìí ó ní wọ́n ó fi ìyẹ́ òkè bíi idì like eagles they shall mount like eagles that word is so strategic and prophetic it is only god i don't want to start explaining idi. eagles ó ní wọ́n fi ìyẹ́ gun òkè bíi idì ìyẹn túmọ̀ sí pé nígbà tí afẹ́fẹ́ bá ń fẹ́ àwọn tó kù rárá sà ó máa máa lọ ní zzz he moves in the eagles moves in the direction of wind ìyẹn túmọ̀ sí pé ńgbà tí àwọn ní pé kò mà sí báwo la yé ṣe wá rí báyìí the the the natural wind of life that God has created will lift you and will take you to the next place. ìyẹn akọ̀ máa you just take to direction and that's why we been talking about direction since last last week direction is is so key it is a game changer when you lack direction your lack lack the result of divinity ó ní yóò fi yẹ gòkè bí idì ó ní wọn ò sa eré ó ní kì yóò sì rè wọn ó ní wọn ò rìn àárẹ̀ kì yóò mú wọn má balabọ́ òòṣà ní ìtókù kọdún yóò lọ eré tó kù tó sì wà lẹ́sẹ̀ yín sà eré tó kù tó sì wà lẹ́sẹ̀ yín sà àkọọ́lẹ̀ tí ọlọ́run ti kọ fún ayé yín pé ẹ máa pé ibi gíga tá a ti kọ́ pé ẹ máa wọ̀ mo pàṣẹ agbára láti wọ̀ ní ìtókù kọdún yóò lọ mo ní kẹ́ ẹ ní orúkọ jésù kristi mo ní kẹ́ ẹ gbà listen sir god has bonus for us psalm sixty five ó ní òun fi ire dé ọdún ní adé god has bonus for us he has daily bonus he has yearly bonus for us that we must not joke with last week monday when i finished my program on here somebody just call put a call through to me he said sir where are you i said i'm somewhere he said come over can, can you come over early in the morning and he gave me something that i would not gbogbo owó tí n bá gbájọ lọ́dún mi ò lè kò lè papọ̀ láti rà nígbà tí mo di pépà yẹn mú báyìí mo kàn rẹ́rìn he said this can only be God this is the yearly bonus and it usually happen october november They say i always expect my bonus I said it on this platform that expectation is the mother of manifestation. Whatever you don't expect, you don't get. It is better you expect more and get little than not to expect and not get anything. When you expect more and you don't get, you get little. Sir, of what kilo ma yola rain, it won't remove anything from you. Expectation. You expect that God will do it and He will do it. When I got the paper, I just saw it. I laughed. I said, This can only be God. But I've been expecting it that because September, or, oh, sorry, October, November, December, it gives me my yearly bonus. My yearly bonus. I know it gives me, it has been, it has come to stay. And I've been expecting, oh, mo sọ fún yà mo ní mi ò ibi tó ti máa wá o, mo ní ṣùgbọ́n mo expect bonus you're doing. Wọ́n rán mi sí sir. As many people that are under the sound of my voice and will still watch this video after, the yearly bonus I, I you yearly bonus that God usually release and give to me it is I've seen it as a lifestyle he is also your father ọlọ́run tí yín náà ni bàbá yín ni mo pàṣẹ ọ̀run kó ẹ̀rọ̀lù yín ah, ah, the power to see it ó ṣe ọdún yìí ṣì kù twenty twenty nine thirty eh, twenty nine days báyìí twenty nine days is too much for God to work in your life twenty nine days is just too much within a day he can surprise you within a moment he can surprise you I decree the mighty name of Jesus. Surprise package. May God release it to you. Surprise package. May heaven release it to you. I say surprise package in the mighty name of Jesus. May God give it to you. Your expectation will never be cut short. I decree your expectation will never be cut short. Isaiah am I in the book of Isaiah chapter forty twenty eight to thirty one thirty one. Ohun tí Ọlọ́run pé kí n fi gbàdúrà fún yín What do I need to do? Because every word of prophecy needs positioning. Every word of prophecy needs positioning. You have to position yourself for every word of prophecy. I repeat again, sir. That is where some people miss it. Every word of God needs positioning. And I want to give you ten positions that you must be in order to receive. Because yesterday was filled of hope, was filled of happiness, was filled of prophecies, was filled of, I mean, the Facebook, everything. We're calling each other. And I asked myself, I asked myself, I said, how will this world will not just come and go in vain? And everyone said, put your pen. How you must position these 29 days. The first thing that you must do, the first thing that you must do in order to receive, I mo lè má ṣe gbogbo mẹ́wẹ̀ẹ̀wá tán láàárọ̀ yìí, but I will start it. You must position through believing, believing that it is so some of us we are so much far from supernatural that we don't believe that it exists ìjọ kan lè ọkàn sọ fún mi pé bàzọ sam ẹ kàn máa ń tọra yín ni báìbù báìbù tẹ máa ń sọ bí ọ̀kan lójókòó níbi kan tó kọ èèyàn kan máa kọ nǹkan kan fún mi màá dẹ̀ màá dẹ̀ máa gbàgbọ́ ah ọlọ́run ga this this fellow is a christian o sir this fellow is a deaconess in the church diakoni ní church ó ní èèyàn kan ti bí ọ̀kan ló ẹ̀kan ń gbàgbọ́ ẹ̀kan ń pè bí ọ̀kan lójókòó síbi kan tó ń kọ́ mo ní so bible ni ẹ̀yin sọ pé èèyàn kan jókòó sí kan tó kọ ah, mo ní abájọ tí àwọn ọ̀rọ̀ agbára ẹ̀ àti ìyanu ẹ̀ tí kò farahàn lórí ayé yín whatever you don't believe you can become <laughs> for you to first become it you must believe it so whatever prophecies have been said concerning your life you must first believe it that it is possible if you don't believe any day you say you can't do you lose the power to do any word of prophecy that you don't believe you lose the power to uh, to i mean you lose the power to grasp it to have it as a grasp so gbogbo tó ti sọ sínú ayé ẹ̀yẹ́ wo gbogbo àwọn ọ̀rọ̀ prophecies yẹn look at it and look at the one tí ẹ̀ expect lórí ayé yín bóyá ọmọ ni bóyá iṣẹ́ ni bóyá ẹ fẹ́ kí ètò ìṣúná yóò yà padà ẹ̀ yí padà bí ẹ fẹ́ divine location look at it and believe that it is possible ah ọlọ́run ló ní ayé ọlọ́run ló ní ọ̀run ọlọ́run ló ní èèyàn ah ah òye ó yẹ kí òye ọlọ́run yé wa níbi tẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ohun tó ń lọ yìí sà the bible says he rules in the affairs of men ó ní ó ń rẹ èèyàn kan sókè ó ń da ó ń da àwọn kan padà sílẹ̀ he can do whatever is his will to do it so first belief number two sir you must position yourself through having faith now faith is different from belief belief is that you think you know it is possible but ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé any faith without action is not is just a belief is not a faith so if you believe it and you position the bible says it is through faith that we can walk with god it is through faith that you can walk with god láìsí ìgbàgbọ́ ẹ ò lè bá ọlọ́run rìn láìsí the bible says in hebrew who is anybody that will come to him must know that he is a rewarder of those who seek him diligently now it is your diligence your diligence is a cover that you have it that is be cover ni faith yẹn wà ń ṣẹlẹ̀ diligence pé mo mọ̀ pé kí impossible and you start taking step. that is towards whatever God has said you know that is the word of prophecy you start taking step. mo ti sọ fún àwọn ọmọ ọjọ́ mi rí tó ń wá ilé tí mo ní ẹ lọ wá ilé dáàdi àlówó mo ní ṣe dandan ni kẹ́ ẹ lówó kẹ́ ẹ tó gbalé ni ta ló fẹ́ gbowó yẹn lọ́wọ́ yín wọ́n lé èèyàn ẹ ṣèbí èèyàn ni mo ní ta ló dá èèyàn ní ọlọ́run I told two people sir one person went <laughs> oh my God one person went ó dẹ̀ lọ wá ilé yẹn wọ́n dẹ̀ fún ní ilé yẹn wọ́n ní ìjọ tó bá ti rówó kó san after oṣù kẹjọ ló ṣe ń san díẹ̀díẹ̀ one person left and after four months i said ẹsà múnikẹ́ wá ilé lọ ah, owó iná ni and i laughed the only thing that is competing with God is money whatever money can do God can do more whatever God can do i'm sorry money money can do God can do more when you believe that it is only money that you need to do everything sir you are a failed man you have the power of word to create things that are not as though they were the first level to achieve anything in the kingdom is through the power of your word and that's the third one i'm going to go position yourself through daily declaration through daily declaration as a man ticket in his heart so is he whatever you say in my hearing so will i do when you start declaring some of this word of prophecy you start seeing your angels moving towards that direction to achieve it ẹ̀yin kọ́ lẹ fẹ́ achieve it why are you scared listen to me sir until you start living as a spirit you can't enjoy being a christian <laughs> until you start living a spirit the spirit has no hindrance spirit jebi kò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ atabalala ati da brọ́dùrí lójú àlá ati da America, ati dé london lójú àlá why the spirit has no hindrance So until you start working and operating as a spirit, you cannot enjoy the dividend of humanity. You can't enjoy that declaration. The Bible says in the book of Genesis chapter 2 that only chapter 1 verse 28 only ẹ máa multiply, replenish and be fruitful. Those three things have spiritual dimension, as physical dimension. Until you start living as a spirit, you cannot enjoy being a Christian. What is it? What is it being a, a, a, a spirit? A, living a life without hindrance. Ìkan gbalé, ìkan ò rí lé gbé. Bàbá mi sọ fún ọ̀kan pé ó máa ra mọ́tò, ó níbo lòun ti fẹ́ rówó. Ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ lónú gbàgbọ́ bóyá ibẹ̀ sí ná mọ́tò kiri nìyẹn. Ó dẹ̀ ná mọ́tò títí títí títí títí. Nígbà tó dẹ̀ rí tó fẹ́ rà, wọ́n ti jọ gba owó, ẹ̀ ṣàkóso kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ o. Bó ṣe padà délé nìyẹn pé ibo ni mo wá tó wá fẹ́ rí owó tí mo fẹ́ fi ra mọ́tò yìí báyìí. Ó ní ìvẹ́ǹtì kan tó máa ń lọ ó dẹ̀ ní ọ̀rẹ́ kan tó máa ń ya ní mọ́tò bóyá ìfẹ́ ní kò ń lọ ya mọ́tò lọ́dọ̀ rẹ̀ bó ṣe lọ́dọ̀ rẹ̀ nìyẹn ìyẹn bá yẹ̀yẹ́ ìyàwó ìyẹn bá wá bá pé ẹ̀sà wáyé tẹ́yìn náà ṣe ra mọ́tò ó bá náà ẹ̀bùn mo ti fẹ́ rówó ìyàwó ẹ̀ ní òkè dúró bẹ́yẹn ìyàwó ẹ̀ dẹ̀ wọlé wáìsà máa yẹn ti ná mọ́tò yẹn listen until you understand the way faith works that it is until you get to that position that point that you need that thing God may not arise how and why sir it is because he wants to know if you really have the faith or you are only a fake you don't understand ó dẹ̀ débẹ̀ bí ìyàwó ẹ̀ ṣe kówó fún yẹn pé ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ṣe kówó fún yẹn pé ẹgbà ah, nínú owó mọ́tò tó ń wá ó ti fún ní almost eighty percent ìgbà yẹn ló ṣe rántí pé ìyàwó òun serve ó ń tọ́jú ó sínú bank account òun bó ṣe pápọ̀ nìyẹn pa bó ṣe ra mọ́tò dé nìyẹn ẹni ò ní kọ́bọ̀ lánàá ó dẹni tó ní mọ́tò lénìí kí ló ṣẹlẹ̀ sà ìgbàgbọ́ tó ti jáde lọ́nà mọ́tò ìgbàgbọ́ yẹn náà ló lọ wá owó yẹn níbi tó wà position yourself through daily declaration declaration when you utter it you utter it in faith and you expect the angels of God angels of heaven to go and actualize it it is not your power it is not by might Jesus says whatever I see my father do I do what he does is only to do the pronounce, uh, proclamation afọ́jú ojú ẹ̀ là àdìtí etí and the angels will go ahead and do it nígbà tó fẹ́ mú Jésù Kristi wọ́n ní ó dẹ̀ ò ní agbára láti mú mi ó ní èmo fi ẹ̀mí mi lẹ̀ fún yín ni ó ní tí n bá pe legioni that is angels in their thousands so they will come to rescue you why are you living as a Nigerian it is because you are living as a Nigerian Nigerian that is why you are trapped in the problem of Nigeria you are too a Nigerian you think almost you are too preoccupied with news and information about nigeria that you don't know that there's something that is attached to your life different from nigeria being a nigeria my you are god's citizen you are citizen of heaven why will you live as a nigerian if you think as a nigerian if you reason as a nigerian you move and speak as a nigerian you cannot be above nigeria why You are a dual citizen. You have dual citizenship here on earth and in heaven. If the earth fails you, heaven can never fail you. They have a proper system. Their economy is balanced. Their accounting system is balanced. Everything is balanced in heaven. That is why Jesus said, Let your will be done on earth as it is in heaven. And if your will is done on earth as in heaven, that means we have perfection on earth as in heaven. We don't wait for kingdom to come. The kingdom is inside us. Oh, I'm going to Fasa. Positioning through daily declaration. I don't want to go off point. So you keep saying it. Why are you scared to speak? You keep saying it. Positioning through daily declaration. Let me give you one more. Oh my God. Positioning through why seeking wise counsel. There is nothing you want. The book of Ecclesiastes says, ó ní kò sí tuntun lábẹ́ ọ̀run mọ́. Kò sí tọ́lọ́run fẹ́ ṣe inú ayé yín tí ò ó ní kò sí ó ní mo wá wa ó ní kò sí ẹ̀yin ò mọ̀ ni it's because you don't know history and if you don't know history you will repeat history kò sí nǹkan kan tuntun lábẹ́ ọ̀run mọ́ so you seek you position yourself through seeking wise counsel about those things let me stop here and let us continue tomorrow as I trust heaven and earth to make some of this prophetic declaration come to pass in your life 2020 is not a bad year eh me bad year 2020 i can never regret i mean i can never forget 2020 it has been a tremendous year why sir i don ride on the wings of nigeria i don ride on the wind of the world i ride on divine wind ọ̀fẹ́ dẹ̀ ni tí ma i i move even when they are hot when they are they are they are hindrances all i mean everywhere because whatever even heaven has declared devil we want to frustrate it so we know his strategies we know how he works I decree in the mighty name of Jesus sir ẹ máa gbọ́n ju èṣù lọ ah, mo ní mo gbàdúrà fún yín ọgbọ́n tẹ́ ẹ nílò láti gbọ́n ju èṣù lọ láti tẹ̀síwájú bẹ́ẹ̀ bó ṣe kẹ́ ẹ tẹ̀síwájú mo ní kọ́lọ́run kó yọ̀ǹda ìfún yín as you move in this month sir every word of prophecy that you have heard from your friends from everyone around you may they come to pass in the mighty name of Jesus Every good word of prophecy, everything that your pastor have declared into your life, that I have also declared into your life, that your husband have declared into your life, that your wife has declared into your life, I pray may they come to pass in the mighty name of Jesus. This month will be like one year for you. The harvest that you are going to reap will be like one year. Oh my God. ayaya ah, bíbí sọ pé ó ní ó ní ó kó ẹja ó ní ẹja ó ní nẹẹtì rẹ sì fàya may your net break when i mean net i mean your sense of reasoning sense you you what you can capture that is your own net what you cannot just reason your mental positioning that tí má tẹ̀ ti rí ìlàjà kó ráìsì tí má dẹ̀ rí ẹja gbígbẹ tí má lè support ẹ̀ ó ti lọ that is your own net sir but I decree in the mighty of Jesus oh ibi tí ẹ máa kí àwọn ayé yín bọ̀ tí ó mú kí àwọn ayé yín ó já kókó àkópọ̀ ìbùkún mo pàṣẹ mo ní kọ́ lọ́rùn kó yọ̀ǹda ẹ̀ yín may you receive directions may you be rightly positioned in the mighty name of Jesus ọmọ ò ní kú mọ́ yín lórí ọkọ ò ní kú mọ́ yín lórí aya ò ní kú mọ́ yín lórí ẹ ò ní di ìdàkudà mo ní ẹ ò ní di ìdàkudà I want to bless God for today my time is up I want to bless God for today I want you to join me 6 a.m. tomorrow and uh, we have various programs láṣálẹ́ yìí ni a máa ṣe àṣálẹ́ abiyamọ lórí platform WhatsApp platform once in a week la máa ń ṣe gbogbo ẹ̀yin òbí pátápátá ṣe rántí ìgbà tí eh, mọ́mí wa máa ń mú wa lọ sí church láràárọ̀ láti gbàdúrà do you have that time again you don't have that time and where you are today àwọn àdúrà tí àwọn ìyá yẹn ti gbà fún wa ló sún wa débi àwọn ọmọ títí yín kí lẹ fẹ́ ṣe nípa ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la ẹ̀mí wọn tí ayé wọn ò fi wà nínú ọlọ́run we need to sit down and think and pray ìyá James àti John lọ bá Jésù wọn ní Jésù ẹ wá wọn ní ẹ kára sá wọn ní báwo ó ní ẹjọ́ ó ní mo fẹ́ béèrè kankan lọ́wọ́ oníṣẹ́ máa ṣe ó ní máa ṣe ó ní ṣé ẹ lè ó ní nínú ìjọba yín èèyàn nìyẹn ẹ jẹ́ kí ọmọ mi John kó dúró síbí ẹ jẹ́ kí ọmọ mi James kó dúró síbí look at such a mother look at such a request sir the Jesus said it's not possible he didn't say it's not possible he said it is not for me to determine where to sin Say my my sin Ọlọ́run lọ ọmọ yín máa sin Ọlọ́run ọmọ yín máa fẹ́ràn ọlọ́run i want to also gather together to pray for them this night nine thirty to ten thirty every wednesday and also you join me on my another business platform that I do um, every Friday. I mean, on Thursday, I'm going to come up on that platform by eight p.m. Why people suffer, why people are poor anywhere in the world. Poverty is everywhere. It's not only in Nigeria. It's not only so. Join me on that platform so that we demystify the, the, the issue of poverty. And I pray that God be with you. I'm your son and your friend, Pastor Sam Babatope. God bless you today. As you go out today, may the blessings of God be upon you. Blessings and testimonies are with you. God bless you.